ara ọ̀nà tí ó kù òun náà lélẹ̀ tí ẹni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ ní ní Kwara nísìnyí o torí ẹ dákun ní common sense kí lọ kan àáfàá ṣọ́ọ̀ṣì ń bi pé ọmọ mùsùlùmí gba ìdáàbòbò ní kéńtì ẹ̀ àmọ́ wọ́n ti mọ àwọn mọ wọ́n mọ implication rẹ̀ implication rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá wọn ta níta ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ sọ fíìd àti ẹ̀fíìd. identity mùsùlùmí ni ọ̀rẹ́ nìkan wá ẹnìkan wá mi wá lọrin ńjọ kan sọ̀bí àgbà kí n sọmọ lọrin èmi rẹ̀ wá rìn lọ àna àwọn ọ̀nà sábòkè ni wọ́n á sọ fún mi já bọ̀ títí bí mùsùlùmí wọn lọ́pọ̀ ń bì ẹ̀ kàwé ni na àwọn náà ń gbìyànjú ó bá wọn fún orí ìyá àwọn ọmọ tètè mùsùlùmí òun ń bá wọn léèrè yìí àmọ́ ní kí lórí òun àti òun ògún rí identity is very clear all over the world. Apart from pé hijab dandan ni, it has become our only known identity. Ẹni ilé ìjẹ́ kọ̀kọ́ fi mọ̀ pé ọmọbìnrin yìí ìsinmi mi tẹ̀ pé kí ló kọ̀ rẹ̀. Òní rẹ̀ bá ti rí bó ti lè kọ́ mọ́ <laughs> bọ́ba ti dà ní sí bọ́ba ti dà nǹkan bo ilé gbọ́dọ̀ àyà rẹ̀. Èyí tí wọ́n fẹ́ lù ú òkú náà nù kò sí sọ jáde mi kò sí sọ jáde mi torí pé ọlá ọ̀kà tí wọ́n ń sọ fún pé ẹ̀rí àti mọ̀ ọ́ nígbà bá mi lò àwọn ọmọ wa lóòótọ́ fún mi nígbà wọn àwọn ìbá wa kọjá buhari ní bí ayé àti inú ọmú dàn pé àkàrà òdu epo àwọn àtúrò jẹ́ ń dada ọ̀yẹ́ kó le tó báyìí wà láì ọ̀yẹ́ kó le àwọn náà ń mọ̀ tí o bá fi gbé nǹkan ní ìfẹ́ ní ìgbàlè kí ló dé wọ́n lò jáàbù lamẹ́ríkà wọ́n lò jáàbù bíríkèyì níbi ìfẹ́ níbi tí wọ́n mú jáàbù tó wá jọ̀ọ́ nínú afá yìí nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàtí bẹ́ẹ̀ wọn là ń tó gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa ẹni tó rò yé bí ó yé ọ ọ̀rọ̀ yẹ lómìn náà lólòdì èèyàn lómìn ìsìn náà ti ẹ̀ wọn lẹ́ẹ̀ ẹ́ hmm. ìjọba ní òun lòun sanwó jíjẹ òun lòun ń dáyìn òun lòun ní ilé ìwé kóòtù nàìjíríà níjọba ló ní ilé ìwé òun ní ìsìn ìwé ìwé náà níbi ní pé ẹgbẹ́ níbi ní wàhálà níbi. àmọ́ o ibn abbas radiyallahu anhu ó ti gba àdìsí wa tó bá bá dá ìyá mà ó ń kálukú ní ojú wájú ọlọ́run lọ ìní ro tiẹ̀ ò ní ro tèmi o. gbogbo oró tó ń kálukú plé ní rọrùn ìjáàbù náà òórùn lọ́dọ̀ náà wàláàkì òórùn inú rẹ́kọ̀dù rẹ̀ kí ọlọ́pàá pàdé láti yá mà ní pé ọ̀ ń gbáyé nígbà tí nǹkan báyìí tẹ̀lé what was your way sọ bùkẹ́ diwọ́ yìí àbọ̀tẹ̀ fún wí yìí àbò dúró tẹ̀sí ọlọ́run òfò wa ní òwe jẹ ọlọ́mọta sọ àwa fún àwọn tọ́lọ́mọ ọ̀sà pé àwọn eléyìí dúró tẹ̀sí ìlú èyí tó pè ní ọmọ mùsùlùmí gbogbo ẹ̀yìn ló lè gbé yẹn kó tó yíwọ́ èyí tó bá kù kí ẹ wọ́n lójú ẹ béèrè ọ̀rọ̀ yìí yóò kílíà kílíà kọ́ọ̀dù ni wọ́n lò ní sẹ̀ríà kọ́ọ̀dù àbí wọ́n ní sẹ̀ríà kọ́ọ̀dù wọ́n lò mùsùlùmí kọ́ lọ kóòtù àwọn náà wọ́n gbé ìjọba lọ kóòtù wọ́n rò fáwọn jàre ní wọ́n wá jẹ̀bi bọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n jẹ̀bi bọ̀ lẹ́ẹ̀kejì àwọn àgbàrọ̀ pé ẹnìkan wà kan wọ́n lò níbo wọ́n ti gbó wẹ́ níbo wọ́n ti òfin ni pé ẹni ó wí ni ẹ gbọ́dọ̀ deprive rẹ̀ ní benefit bó wí ni yọ alábà ní bó wí ni yọ ọmọ ẹjẹ mọ̀kúndùn yìí lọ ẹ bá wá padà rí mi gbèdéke òun ní mọ́ ọlọ́run òsì ní jẹ́ ní ìjà wa torí wọ́n ń sànẹ̀ wàdá yìí wọ́n ń sànẹ̀ gbẹ̀ndọ́ bá ní ọ̀nà ká àbí kejì tí wọ́n náà fi lè ran ìsìlámù lọ wọ́n ń sànẹ̀ o àti gbàdúgbà ń gbé ọ̀sán lè gbòòrú ẹ̀dígbọ́mi yé ìlú táwa ń gbé nù ọ̀sán lè dídí mi gbòòrú wọ́n sàn lẹ́ o ọlọ́wọ́n lè fún ọ òdodo ti hàn láàyè òdodo ti hàn àwọn àwọn adájọ́ tó jòkó dáa ní kọ́tọ̀ bàbí mẹ́ta nínú wọn ètè mùsùlùmí méjì péré mùsùlùmí sábà pé ìwé ìgbà àwọn èèyàn wọn náà wọn dá wọn dá kí ló tó kù wàhálà ìkí ló tó kù àmọ́ nǹkan tó ń bẹ ń sálẹ̀ tí ń bẹ ń sálẹ̀ náà ni pé àkàrà òsì èso kọ́lẹ̀ nìkan nìkan fẹ́ẹ́ di kíni ìjọba mi lórí ìjọba náà tí wọ́n ní fifty forty five ní wàá lọ ni àwa mùsùlùmí fifty àwọn forty five nígbà tí wọ́n bá dé ilé ìwé yín ni wọ́n rí i pé ó gba àwọn ọmọ yín ninety percent wọn àbí hundred percent wọn ní òpó yìí and as I say anywhere in the world ìjáàbù ti di kí ni ìdá identity ni kò sì takò alukurani alukurani náà ti ṣe ìṣàrà sí dáríkà adínà àyè ọ̀rọ̀ bùnà wọ́n dá yóò bẹ́ẹ̀ tí wọ́n yẹ mọ̀ yín nù pé ah, ẹ̀yin mùsùlùmí wọ́n lò jáàmù ní amẹ́ríkà ní ìlú eh? wọ́n lò jáàmù ní wọ́n lò jáàmù lẹ́kìtì state èkìtì state jáàmù lè wá di ọ̀rọ̀ ẹ̀ nílùú àwọn ọmọ àbá àdúgbò tí ìbá ti gbé nǹkan mi ń bẹ́ẹ̀ mẹ́rin àmọ́ òun gẹ́gẹ́ mo wí kọ̀ọ̀kan pé ẹnìkan ń lu bù yìí kọ̀ọ̀kan bá ẹnìkan bù kẹ́bi wọ́ fi ń jẹ èwo ni wọ́n ṣe lọ́lọ́wọ́ bù ọ́ èwo ni wọ́n ṣe lọ́wọ́ gbogbo ọ̀nà tọ́ba bí yọrẹ sí ọlọ́run lọ́wọ́ yọrẹ sí ọlọ́run lọ́wọ́ òsì nílẹ̀ àbòsí ẹnìkan ọ̀gbẹ́ wa lọ tẹ́nìkan lọ́nà ọmọ náà àbí ọmọ náà gbé kúkùn àmọ́ àwọn tí ń bá wa já àwọn tí ọ̀fẹ́ asin lọ́wọ́ àwọn tí ọ̀fẹ́ káwọn ọmọ wo borí àwọn ìjà sáfù wọ́n tó bá lówó àwọn náà náwó náwó ìwọ́tọ́ nẹ́nu nẹ́nu ìwọ́tọ́ lálàyé náà àwọn náà dákẹ́ o wọ́n ń parọ́ o ní àwọn làwọn dẹ̀ ní kíní àwọn làwọn dẹ̀ àwọn tó ní ilẹ̀ làwọn gbowó èyí lẹ̀ ṣe ẹ̀ tí wọ́n ti gbowó rẹ̀ ibi ilẹ̀ tí wọ́n kó lẹ̀ wíyẹn sí àwọn dẹ̀ ti sanwó rẹ̀ sálẹ̀ sanwó àmọ́ àwọn náà ń yí o pàdánù ohun tí wọ́n ti pọ̀ àwọn wọn ní mídíà àwọn wọn ní Facebook àwọn ni wọ́n pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yìí ni wọ́n náà bá ní náà ná dátà jẹ náà ẹnì kò fi ọparọ́ sọ páàkì báyìí ni wọ́n ní pé ti ń tẹ̀lé mi ẹnì kan bá ń parọ́ báyìí náà pé ó ti wọ́n báyìí ni wọ́n ti gbá báyìí ní wọ́n gbèrò bẹ́ẹ̀ ni orí ìlú náà yóò fi owó ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́run mi jẹ́ àmọ́ tó ń kálukú ronú o ewu ti dé oko ló ń gẹ́gẹ́ ti di àlọ́ ọ̀gbọ̀n wa alẹ́ kọ́sọ́ ọ̀gbọ̀n wa alẹ́ nàbí Muhammad wa alẹ́ sọ́ọ̀gbọ̀n.